نعم، والله àríwò nígbà tó ṣòro èyí ẹlẹ́ẹ̀kẹta ni àlẹ́ìmù sàmìn dùkọ́ǹtì ìmọ̀ ọlọ́wọ́ba nípa àwọn ẹ̀dá rẹ̀ ọlọ́wọ́ba akákọ̀ọ́kọ́ ó ṣe ìṣẹ̀dá náà ẹlẹ́ẹ̀kejì ọjà gbogbo orí ayé pátá àtàwọn tí ń bẹ nínú ẹ̀ tí ẹ̀kọ́ ọmọ ẹ̀dá yóò sì máa àǹfààní pẹ̀lú ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ni pé ọlọ́wọ́ bá mọ gbogbo nǹkan pátá nípa ẹ̀dá yẹn yá àdàmú máa fi sàmà wá sí ọ̀la ọlọ́run máa ti ń bẹ nínú sámà ó sì máa ti ń bẹ lórí rẹ̀ yá àdàmú jẹ̀mí àmà fi sàmà wá sí ọ̀la ọmọ gbogbo nǹkan ti ń bẹ nínú sámà àti ìpátá fádà tá a fa àlẹ́ yìí kọ́ ọ̀fìyà mi àmì ìlú máa kò sí nǹkan kan tó lè pamọ́ fọ́nà nínú ìṣẹ̀dá nínú sánmà àtìlẹ̀ náà wàhùwà ìdàbírù ha bí hàtì ìlú yìí wà àlùwàfẹ́ ọlọ́run ọba ló ń olùdarí sánmà àtìlẹ̀ náà pẹ̀lú tó mọ̀ nípa rẹ̀ wọ́n kò lọ́rọ̀ sí àṣà mi là pẹ̀lú ipò rẹ̀ àtagbára rẹ̀ lè kó kárí gbogbo nǹkan ìbínú tọ́lá sọ pé iná máa amúrú ìdá àwọn ọ̀dà ṣe án àyàkú lẹ́lẹ́hu tún fàyàkú. gbogbo àṣẹ ọlọ́wọ́ ọba ní gbogbo ìgbà tí ọba rọta àti ṣe nǹkan kan ní tó sọ fún nǹkan náà ni pé jẹ́bẹ̀ fàyàkú nǹkan náà ti jẹ́bẹ̀. ọlọ́wọ́ á fi apá kan nínú àwọn ìkàtọ́mọ̀ ó fi mọ̀ wá torí kálí sọ́ra kálí fi sínú ìbáyà wá pé ọlọ́wọ́ bá yóò sọ wá lẹ́sàn pẹ̀lú ládá àbí pẹ̀lú ìyà ó ní wọ̀nyá àdámú máa tùsẹ̀ rú náà wọ́n máa sọ̀rọ̀ nínú rẹ̀ ọmọ tẹ̀ fi ń pamọ́ ó sì máa ti ẹ̀ ń àfihàn rẹ̀ eléyìí rẹ̀ pé ọlọ́wọ́ yi ka gbogbo nka pata pẹ̀lú ìmọ̀ gbogbo ẹ̀mọ̀ ẹ̀dẹ́ ènìyàn àwọn àfírí ti ń bẹ láàrin wọn pátá gbogbo ẹ̀ pátá lọ́wọ́ bá wọn. sọ torí ìdí èyí fàjáàlú àmàlà ń bọ́ yọ̀rọ̀ ha wà bá fún ha wọ́n sọ ẹ wá jẹ́ kó jẹ́ pé àti ìfúnpamọ́ ẹjẹ́ kó ṣe déédéé pẹ̀lú tọ́lọ̀ ọba fẹ́. lítàdáàdù àlùfọ́ọ̀zà bírùdùwà nìlá torí tẹ́lẹ̀ soríire tẹ́lẹ̀ ṣe àkóyọ tẹ́lẹ̀ soríire pẹ̀lú ìyọnú ọlọ́wọ́ ọba wọ́n jẹ́ mílíọ̀nù mọ̀tòbá ti di àti ẹ̀sán rẹ̀ tó dáa. lẹ́yìn ìgbà náà ọlọ́wọ́ á ti tààlì ìlú mímọ ìkọ̀kọ̀ àti mímọ gbangba ọlọ́ni wọn lọ́hùn àdéhùn ìgbésà ti kúrò ọlọ́wọ́ bá ó máa ń tẹ́ ẹ̀dùn sọ́kàn. لأنه تعالى محيط بجميع ما أثمره المرء torí ọlọ́ọ̀bá máa gbogbo nǹkan tí èèyàn ti sínú ọkàn rẹ̀ wàtàkànnà fi kọ́lì ní tó sì jókòó sínú ọkàn rẹ̀ gbogbo ẹ̀ lọ́lọ́ọ̀bá máa padà yá pa àlẹ́ yìí máa yẹ fẹ́rú wà máa yọ̀ lò torí ilé yìí ohun tó fi ń hàn àti ohun tó fi ń pamọ́ déédéé lọ́wọ́ àlọ́dọ̀ ọlọ́run ọba. Now, ara ẹlẹ́ẹ̀ka àwọn àti ẹlẹ́ẹ̀kẹfà ọ̀nà ni àlàbíyá ti kún nábàáwò lẹ́bí iná kápáwò nínú kọ́mílù fàbókù fàdákù fàdákù wàbá na amúrí ni wọn làwọn màá dáhùn ẹni. ذلك بأنه كانت تأتيهم رسلهم بالبينات فقالوا فقالوا أبشر يهدوننا فكفروا وتولوا فكفروا وتولوا واستغنى الله والله غني حميد قالني ألم يأتكم نبأ الذين كفروا من قبل كي يريدوا بيني ìròyìn àwọn tí ya kẹ̀kẹ́ rí síwájú yín fàdákú wàhálà amòòkùn wọ́n tọ́ ìjìyà ọlọ́run lórí tí wọ́n ṣe wọ́n tọ̀wọ̀ wọ̀láwù màdáàbùn àlẹ́yìn wọ́n sì fún ní ìjìyà míì lọ́jọ́ bẹ́ẹ̀ ebe ẹlẹ́ta ẹlẹ́rù kọ́lọ́run tó ti jẹ wọ́n. àfa oníwòye ولي ألم يأتكم أيها المشركون خبر الذين كفروا من أمم الماضية قبلكم sẹ́yìn òde báyìí ní ẹ̀yìn ọ̀fẹ́ bọ́ ìròyìn àwọn tí wọ́n ya kékeré síwájú ní irú àwọn tó ń torí kọjá ìdáhàmdà bí ìṣòro wà nígbà tí kò péye nígbà tí aburú ìbẹ̀yìn àìgbàgbọ́ wọn tó dé bá wọn wọ̀tú àpáàlì ti dúnìá àti aburú sí ọwọ́ wọn tó dé bá wọn nílé ayé wàláhùn fi àkẹrọ ti àdáàbùn àdéhùn lóde. ìyá ọlọ́run ọba lọ́jọ́ pé ní àtẹ̀yàmọ̀ tó ń dúró lè rán bí ìtọ́jẹ́ pé ìyá ẹlẹ́ta ilé òwò lẹ́yìn ìgbà tí ọlọ́run tó ṣe àlàyé wípé owó ọba òun bẹ ó sì wà pẹ̀lú agbára rẹ̀ àti ipò ipò rẹ̀. bákan náà àwọn àmì tó ń fi agbára òun wà tó fi ń hàn ó wà fún yín láti rí. wọ́n wá ń ṣe ìkìlọ̀ fáwọn mùsùlùmí mọ́kà nínú àwọn kẹfẹ́rí táwọn náà kọ́ pé ọlọ́run bá ti sọba ọ̀kan ṣoṣo wọ́n sì kọ ìjíṣẹ́ àdẹ́ni muhammed sallallahu alayhi wa sallam wípé kì í kọ́ lọ́wọ́ ọba lọ́rọ̀ rẹ̀ ọlọ́run á sọ fún wa pé àlàyé ti fún nábàáwò lẹ́bí ìrẹ̀kápọ̀ òde ọ̀gbìn ṣé ìròyìn òde báyìí ni ìròyìn àwọn tí wọ́n ya kẹ̀kẹ́ níwájú ní pàtàkù wàbádà àbùrùjẹ ọlọ́wọ́ bá fi ẹ̀fẹ́ wọn jẹ́wọ́ nílé ayé wọ́n dàrú àgbà àbùrùjẹ wọ́n ti fún ní ìyá ẹlẹ́sẹ̀ ilé olóòtọ́ gbòòrò àlàyé so ọlọ́ni ẹ̀yin ọ̀sẹ̀ nínú àyè kẹfẹ́rí maka ṣé ẹ̀rí gbọ́ nínú nípa àwọn kẹfẹ́rí tí wọ́n ya kẹfẹ́rí sí òṣìṣẹ́ ọlọ́wọ́n ọba síwájú ní gẹ́gẹ́ bí ìjọ àlẹ́bí àti ìjọ hood àti ìjọ àlẹ́bí àtàwọn nínú wọn alẹ́ láwọn tó yẹ pé wọ́n kọ̀ jálẹ̀ ìpamọ́ nígbàgbọ́ wọ́n kọ́ntínú láti máa pèpèpèrè tọ́lọ́wọ́ ọba àtòrí funfun àti àgbẹ̀rùgbẹ́rí lẹ́yìnfà ha nàbí ẹ̀fọ́ àbáwọn obìnrin tẹ́ ìròyìn ọba yín gẹ́gẹ́ bí ọlọ́run ti gbógun jù wọ́n tó sì fìyà jẹ wọ́n pẹ̀lú ìgbìyànjú tó sí wọn. àwọn òṣìṣẹ́ wọn àwọn náà pè wọ́n sí ojú ọ̀nà ọlọ́wọ́n ọba tí wọ́n gba ọlọ́wọ́n ọba kan ṣoṣo tí wọ́n gbàgbọ́ tí wọ́n má jọ́sìn fẹ́lẹ́ omi ìmọ̀ yàtọ̀ sí ọlọ́wọ́n ọba tó fi ìjọ́sìn fún ẹbọ àti èrè tí wọ́n jọ́sìn fún tó fi lẹ̀ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà wọ́n kọ̀ jálẹ̀ wọn ò fi lẹ̀ nígbà tí ìdí ọlọ́wọ́n ọlọ́run bá ó rán ìjìyà náà sí wọn lórí ìrísí ọlọ́kan ọ̀jọ̀kan ìjìyà nínú wọn fàmìsọ́ ikọ̀ nínú sàmáì tàkítà òhùn tàkítà òhùn àwọn tí thunderbolt tí àrá tó sọ́pa tí wọ́n ti parẹ́ sí mọ́lẹ̀ ló ń bẹnu wọn. ìlà rọ́ṣùpá ti ń fi áfíríkà òde kò lóko àwọn míì tí ọlọ́run bá tó ṣe kí ilẹ̀ ẹ̀dẹ̀ lẹ́sẹ̀ wọn tí ilẹ̀ ti gbé wọn mì nínú wọn àwọn míì tí ara jáde mọ́ wọn lébi wọ́n sì tẹ́tí wọ́n sì fi wọ́n sì fò kálẹ̀ wọ́n kú lọ́yẹ́ pé bí ìgbà tó wọ̀ sí lónìí bí wọ́n bí ìgbà tó yẹ pé wọ́n jẹ́ èèyàn bẹ́ẹ̀ lọ́lọ́run ti sọ wọ́n dàdí náà bákan náà àwọn àbí wà sọ pé omi tún fan lọ́lọ́wọ́ bá ti pa wọn rẹ tó ìdí oríṣiríṣi lọ́lọ́wọ́ bá rán sí wọn gbogbo wọn yìí náà àwọn àdẹ́bí wọn wọ́n pè wọ́n sí ojú ọ̀nà tọ́lọ́run lọ́kọ̀. فحاق بهم ما كانوا به يستهزئون àwọn tí wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ níjọ́ náà lọ́wọ́ ọwọ́ adé bá wọn ó di òkú sọ́mọ wọn lọ́wọ́ tó ti bẹ́ẹ̀ náà ìyá tó tóbi tó ń bọ̀ wá bá wọn lóòótọ́ bẹ́ẹ̀ ní àlùfẹ́yàmù torí pé ọlọ́wọ́ bá tẹ̀lé olùkíta ọlọ́wọ́ bá ayára ṣe ìdájọ́ ni. ìmọ̀ ọjọ́ ti ááyà yìí ó ní ìkìlọ̀ lọ́rọ̀ pẹ̀pẹ̀ yìí àwọn tí ọlọ́wọ́ bá rán àlẹ́yìn muhammad sallallahu alayhi wa sallam sí wọn nípa ìgbẹ̀yìn tó burú tí wọ́n pọ̀ sí wọn tẹ̀lé tí àlẹ́yìn sàlá bu wa kírun tó dé bá àwọn ẹ̀fẹ̀rí fọ̀ọ̀mù tọ́ka lè má bá wọn lọ́lọ́run fi ń kìlọ̀ fún wọn pẹ̀lú ààyè ọlọ́ni ذلك بأنه كانت تأتيهم رسلهم من الجنان àwọn tá a fìyà jẹ lórí ìpínlẹ̀ ní ìjìyà ìdí tí ìjìyà náà ti dé bá wọn ni pé àwọn òṣìṣẹ́ wọn wọ́n ti ń pè wọ́n sójú ọ̀rọ̀ ọlọ́run tó jẹ́ pé wọ́n kọ̀ wọ̀ kọ́ oríṣiríṣi òṣìṣẹ́ la ti rá mọ́ wọn àti àwọn ẹ̀rí tọ́rọ̀ gbangba tí o sì kọ̀kọ́ ọdún àbáṣọ́rún ìyàdú ìtú wọn sọ ni pé ìfọ́mọ ẹ̀dá ènìyàn ló ń nà tí wọ́n á lọ́jọ́ tó fi jẹ́ pé kọ́nà ọba tó ọba rẹ̀ yẹ̀ sí wa èyí ṣe tí ó fi rán abalẹ̀ èèyàn bí irú sí wa ní ọ̀ràn sí wa pàkàfà ìbínú tó fi ta tó fi jẹ́ oní aláìgbàgbọ́ wọ́tàwọ́tàwọ̀ ó wá yí padà wọn kọ́ sí ànábì ọlọ́dọ́lọ́run rẹ̀ sí wọn wọ́tàwọ̀ nà lọ́ọ́ ọlọ́run ọba ọba ọlọ́rọ̀ ni kò sí tó fẹ́ ṣe pẹ̀lú ìjọsìn wọn ọlọ́run wá fi wọ́n lẹ̀ láì ní bùkátà sí wọn wọ́n mọ ọ̀rọ̀ ní yóò kàmí torí ọba ọlọ́run ọba ọba ọlọ́rọ̀ ni ọba tí ẹnu tó tọ́ sí ọba tí ọpẹ́ tọ́ sí. afa onímọ̀ yẹn sọ wọn ni dáàlì kàlẹ́bí afọ́bà wọn dùn yà ìjìyà tó wọn nílé ayé láwọn tí ajágbe máa dé sí wọn ti fò sánlẹ̀ tán fún àbí àwọn tí àrà sápa wọn àbí àwọn tí ilẹ̀ gbé mì àbí àwọn tí a fi omi rúfàn àti pàwọn rẹ gbogbo wọn pátá dáríkà alẹ́bí afọ́gbà wọn ti dùn ìyá ìjìyà tó bá wọn nílẹ̀ ayé yẹn wọ́n máa ń ti bu òfin àfihàn àti èyí ó padà wá bá wọn níjọ́ bẹ́ẹ̀ àkẹ́yàmà bisababi anáwó kánà tàbí rúṣùlù mọ́rí bil àyà ti bàyìrá. ìdí ni pé àwọn òṣìṣẹ́ ọlọ́run ọba wọn wá bá wọn pẹ̀lú àwọn ẹ̀rí tọ́gbà wọ́n ní mọ̀jìdá ti wá bí ha àti àwọn múlíbà sọ̀rọ̀ gbangba fọ̀kọ́rú mùsùlùmí wọ́n wá ń sọ bí ìsọ pé àwọn òbá wọn gbọ́ àbáṣárú mẹ́tùnà yóò ṣègùnà tí èèyàn bí wa ní ọ̀rọ̀ máa tọ́ wa kọ́nà bó láti fẹ́ gbàgbọ́ fàkàfà rúbi náà ìwọ̀ jákàdé ìfàdà àkọ́kọ́ fún ìṣòro wọ́n bẹ̀rẹ̀ sí ya kẹfẹ́rí sí ọ̀rọ̀ ọlọ́wọ́ ba wọ́n bẹ̀rẹ̀ sí ṣe àríyànjiyàn pẹ̀lú ìjíṣẹ́ àlẹ́bí ọlọ́wọ́ tó ọlọ́wọ́ lọ sí wọn wà á rọ̀bù àdìrí wọ́n ṣe àgbẹ̀rù mẹ́rí wọ́n yí sí sẹ́yìn sí òdodo wọn bá wọ́sẹ̀wọ̀n lọ ọ̀lọ́ òkàdé yòl. ọlọ́wọ́n bá ó wá fi wọ́n lẹ̀ láì ní bùkátà sí wọn torí pé ọlọ́run kò ní kò ní nǹkan kan ṣe fún ìjọba ọlọ́run torí pé wọ́n dọ́kẹ̀ kọlọ́run kò sì ní nǹkan kan ṣe fún ọlọ́run torí pé wọ́n kọ̀ wọn ọ̀dọ́kẹ̀ kọlọ́run wọ́n bá wọ̀ ọ́ níyì ọlọ́run ọba ọba orí ọ̀rọ̀ ni láwọn olùdíná sam and musla olùlọ́ba ọlọ́rọ̀ tó péye àmìdùn sí àfọwálì wa àfààní wa sífàtì olùlọ́ba dá ọpẹ́ fún gbogbo ọ̀rọ̀ rẹ̀ àti iṣẹ́ rẹ̀ àti ìròyìn rẹ̀ láyé bá lè bí lórí ọlọ́run dààmú pẹ̀lú wọn. wàdá yàtọ̀ ìhùn bọ̀lá ìhùn ṣe ìsìnà tó ń sínà kò ní ṣe aburú kankan fún ọlọ́wọ́ ọba pẹ́ẹ́pẹ́ẹ́. so ọlọ́run ní ذلك بأنه كان تأتيهم رسلهم بالبينات ìjìyà tá a fi jẹ wọn torí pé àwọn òjíṣẹ́ wọn wá bá wọn pẹ̀lú ẹ̀rí tó tó hàn gbangba pàpọ́ọ̀lù àbáṣàrò ìyàwó ìrìnà ìjì wọn sọ ni pé ṣé a tọ́lọ́ òsì èèyàn bí àwọn sí wọn ìdí nìkan òfin gbàgbọ́ wọ́n ń tẹ́ ìmọ̀ ìgbẹ́jọ́ ọlọ́pàá fẹ́ rẹ̀yàn tí ọba rán òṣìṣẹ́ èyí ti tí òní rán mọ̀láìkà tó fi jẹ́ pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn gẹ́gẹ́ bí ìtàwọn lọ́lọ́wọ́ bá wọ̀ sáwọn. ìròyìn wọn ni pé ẹni tó náà rán nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn sí wọ̀nyẹn kò ní àjùlọ kankan lórí wọn pápá jùlọ ó lè jẹ́ pé tálíkà lè rí nínú wọn wọ́n fojú pé kò déèyàn kankan wò ó ìdílù tí wọ́n fi gbàgbọ́ tó wọn ò lérò pé ó ní ó ní àjùlọ kankan lórí àwọn tó àwọn òní gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́ gẹ́gẹ́ bí àwọn ẹ̀jọ́ kanut ni wọ́n ti sọ fún àlẹ́jì sọ́ọ̀lẹ̀ kọ̀kọ́ ní àbáṣọ̀rọ̀ mi nà wá dídán lẹ́tàbí ọ̀ tí èèyàn ẹyọ kan nínú wa ó láwà máa tẹ̀lé gẹ́gẹ́ bí ẹran òní ọmọ pàṣẹ fún wa tá a máa tẹ̀lé ìnà ìlànà ìlàbí ìbọnà ní ìsọ̀rọ̀sọ̀rọ̀ tá a bá ilé ṣe bẹ́ẹ̀ ó ti dájú pé a ti kùnà ìkùnà wa kódà gan ọ̀dà ọ̀dà bíi pé oníwọ̀ pé tá a bá lè tẹ̀lé. àwọn olùkẹ́yà díkìrò àléhìn nìgbẹ́yìn náà bá lówó ọ̀sẹ̀ dáàbò àṣírí èyí ṣe tọ́lẹ́ pé wọ́n máa ṣe wáyé fún nínú wa táwọn òsì ní kankan irọ́ nípa gbogbo ní sọ pátá irọ́ ni bẹ́ẹ̀ sì ni jakabu lọ́fà ti fi ń parọ́ ẹ̀ lórí pé. Ah, عفوا كلامي مثل التكبر ó ní ìgbéraga ìgbéraga lọ́fàá tí ó fi wá bá wọn pé ọlọ́run ọba lọ́ra wọn irọ́ nípa ọlọ́ni ẹ̀yà àlàmúnà ọ̀dẹ̀n mọ́ni kẹ̀záàbọ̀ ẹ̀ṣẹ̀ lọ́la ọ̀la ọ̀la kọ́hún ọ̀la tí ń bọ̀ bí ò sí ọ̀la ní ìlú lẹ́yìn rẹ̀ ọ̀la yẹn wọ́n wà á mọ̀ bọ́yá òpùrọ́ ni àbí kì í sòpùrọ́. wọ́n sì mọ̀ pé ta ni ah, ẹni tí ń ṣe ẹni tí ìjọlójú tó jọlójú ti fi parọ́ pé ọlọ́wọ́n bá rán òun wọ́n padà máa wá mà lójú ọ̀gbìn ní àgbéyàmà. wọ́n lè sọ pé àwọn ìjọ tó kọjá àwọn náà sọ ọdún báyìí sí ànábì wọn ìpèsè èèyàn ara wa náà ni wọ́n wà tí wọ́n wà máa sọ̀rọ̀ ọlọ́run wá sí wa fóònù àti fẹ́ gbàgbọ́ ṣùgbọ́n wọn ò máa ti jẹ́ ànábì wọn ò máa ti jẹ́ ànábì wọn ò sì máa dáńpé ní òṣìṣẹ́ ìdínú tí wọ́n fi lérò pé ọ̀sán ní ìṣẹ̀dá míì. ló yẹ kọ́lọ́ ọlọ́sí àwọn yàtọ̀ sí ìyá ara wọn ọlọ́sí ni àlọ́wọ̀ àdàmú ṣètò yẹjà lùsà ẹ̀sà ọlọ́wọ́ ọba máa ibo ni ó fi rẹ̀ sí kí ṣe gbogbo ẹnikẹ́ni lọ́lọ́ lè ránṣẹ́ àṣàyàn lọ́lọ́ máa ń sa ẹ̀dá rẹ̀ níṣẹ́ nínú àwọn èèyàn máa ń sa àwọn ni níṣẹ́. Elee kíkọ́ àwọn kẹfẹ́rí wípé èèyàn ara wọn kò ní bá àwọn kọ́ èèyàn ara wọn kò ní máa sọ̀rọ̀ ọlọ́wọ́ bá wọn gẹ́gẹ́ bí ọlọ́run ti ní wọn máa ọrụ àdínáta àìyú mìíràn ilà bá kò sí tó láti gbàgbọ́ ju pé wọ́n sọ pé sí èèyàn bí ara wa òní ó bá wa pé òṣìṣẹ́ lò ìdí nù fún òfin gbàgbọ́ àbáṣà ọ̀gbìn nà wá ìdá nàìjíríà sí èèyàn ara wa ẹnìkan ló wa láwọn máa tẹ̀lé gẹ́gẹ́ bí ẹran so ìdí nù fún òfin gbàgbọ́ wọ́n máa mẹ́ta àmì náà sá àyè ìlú kò sí tó fà á táwọn èèyàn fi nígbàgbọ́ sí ọlọ́wọ́ ọba torí pé wọ́n gba òṣìṣẹ́ wọn gbọ́ torí pé ọjọ́ abalẹ̀ èèyàn gẹ́gẹ́ bí tiwọn. sọ ṣùgbọ́n a ti bẹ lórí wọn ọlọ́wọ́ ọba ó sọ̀rọ̀ nípa rẹ̀ ó sì ṣe àlàyé sọ ẹ̀kọ́ yẹ pé ó yé wọn ṣùgbọ́n wọ́n kọ̀ wọ̀ ọ̀gbọ́n ọlọ́ni wọ̀lọ́dà àlùnáwò mọ́lẹ̀kẹ́m lọ́dà àlùnáwò rọ́jùlá tá a bá tiẹ̀ jẹ́ pé màláìkà làárọ̀ màláìkà òun yóò wà gẹ́gẹ́ bí ọ̀dọ́mọkùnrin kan ni yóò wà máa bá wọn sọ òní wá ní màláìkà rẹ̀ tobi torí tó bá lè wá ní màláìkà rẹ̀ àní gbàgbọ́ yẹn ti sọ torí pé àní gbọ́ra wáyé màláìkà lòun ọmọ ẹ̀dẹ́ ènìyàn làwa. وما أرسلنا من قبلك إلا رجالا ọlọ́ni kò sí òjíṣẹ́ kankan rán síwájú rẹ̀ àyàfikọ́jẹ́ pé arákùnrin kan ọ̀làrà nínú ọmọ ìwé ènìyàn àrùn màláìka sẹ́ni kankan rí وما أرسلنا قبلك من المرسلين إلا إنهم ليأكلون الطعام ويمشون في الأسواق. nínú àwọn ẹ̀rí wọn wọ́n sọ pé báwo lè ní olùjẹ́ àjẹbí yóò sì jẹ́ òṣìṣẹ́ táwọn látọ̀dọ̀ ọlọ́run lẹ́yìn tí ń jẹ bí mu ẹni tí ń lọ sínú ọjà gẹ́gẹ́ báwọn náà ti ń lọ sínú ọjà tó bá jẹun yóò lọ gbọ́nra yóò lọ gbọ́nra nù ní gbọ́jẹ tó bá mu yóò lọ sọ tọ́jẹ nílé yìí ni ó wà jẹ́ òṣìṣẹ́ ni wọ́n ní ọlọ́ni. وما أرسلنا قبلك من المرسلين إلا إنهم ليأكلون الطعام ويمشون في الأسواق وسجل كفر كاتل وجوه والنبي محمد صلى الله عليه وسلم àyàfi kọjá pé òun náà ń jẹ ó sì ń lu ó sì ń rìn nínú ọjà eléyìí ń ṣe àlébù tí ó fi irú wọn lónìí títí tí àwọn bá lọ sọ́jà wọ́n ní kò ní pa wọ́n títí títí àwọn máa ń jẹ sí mi wọ́n ní kọ̀tọ́ kí kọ̀tọ́ káwọn láti láti bá ọ̀rọ̀ rẹ̀ torí pé ń jẹ ìlú eléyìí kò sí nínú àléébù tí ó fi jẹ́ pé àwọn ò ní gba òṣìṣẹ́ ọlọ́wọ́ máa gbọ́ ọlọ́ni màgáfàrú wàtàwọ́nà wàtàwọ́nà lọ́wọ́ wọ́n wá ya kékeré sọ́lọ́run wọ́n ti wọ́n yóò sẹ́yìn ọlọ́run bá wá fi wọ́n lẹ̀ pẹ̀lú ìwà wọn ọlọ́run ò ní sí wọn. níbi ọlọ́run fi hàn pé kékeré tí wọ́n yà kò lè pa òun ọlọ́run ọba lára kò sì bí nǹkan kan kù nínú ìjọba òun ọlọ́ntọ́rú ìtumọ̀ ilé ní àyà mi nípa àlẹ́bí musa ọ̀kọ́nà musa ìtakùrù antum wọ́n fi àwùjọ jẹ̀míà fàyín lọ́wọ́ ha lọ́kọ̀ọ́lì yóò kàmí. àlẹ́bí musa sọ fáwọn ìyá rẹ̀ wípé tẹ́ ẹ bá ń ṣe àìgbàgbọ́ sí ọlọ́run ọba gbogbo yín pátá àtàwọn míì ti tún bẹ lórílẹ̀ ayé gbogbo wọn pátá tó ṣe ìgbàgbọ́ sọ́dọ̀ wọn bá. فإن الله لغني حميد ọlọ́run ọba ọba ọlọ́rọ̀ ni ọba tọpẹ́ tọ́ sí mi sọ àwọn ẹ̀dá rẹ̀ ní wọ́n ń dúpẹ́ fún un wọ́n ń pọpẹ́ fún un wọ́n sì mọ́ lọ́lọ́run tó ń ṣe ẹ̀yìn fún un. ṣùgbọ́n ìyẹn ọmọ ẹ̀dá ènìyàn ẹ̀yìn gan ni kéré jù nínú ẹ̀dá rẹ̀. tẹ́ ẹ bá wá pọ̀tẹ́ ìgbàgbọ́ kò sí nǹkan kan tó lè dà fún ọlọ́run ọba nínú ìjọba rẹ̀. ọlọ́run tó ń bòde ìtàkùrú fẹ̀yìntà mọ́ àwọn nínú àǹkùn wàlà ayọ́kọ̀ ní ìbáàdì àǹkùn. tẹ́ bá ya fẹ̀fẹ̀ rí dájúdájú ọlọ́run ọba ọba ọlọ́run ni òfin tó fẹ́ ṣe pẹ̀lú ní torí pé ọlọ́run ẹ̀yí ọdún sí ẹrú rẹ̀ tó jẹ́ kéde yìí. tí o bá ìbá ìnira ọ̀rọ̀ ọlọ́run tó pọ̀ tí ọlọ́run tó síwájú من عمل صالحا فلنفسه ومن أساء فعليها gbogbo ẹni tó bá ti rere ó ti torí ara ẹ ni gbogbo ẹni tó bá ti aburú náà ó ti aburú náà torí ara ẹ ni kò sí nǹkan kan tó fẹ́ fọ́lọ́ wọn la. ìbínú tọ́lọ̀ fi ní yá ayọ̀ náà tú antumul òyìnbó wọ́n lọ́wọ́ wọn tọ́lú yóò hàn ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹ̀yin lẹ ní bùkátà sọlọ́wọ́ bá ẹ̀yin lẹ ní bùkátà sọlọ́wọ́ bá ṣùgbọ́n ọlọ́wọ́ ọba ọba ọlọ́rọ̀ ni ọba tí ọpẹ́ yẹ ni kò sí bùkátà kankan sọlọ́ fẹ́ nínú ayé ó wá nínú sọ́kìrì muslim nínú ẹgbàá wọn wọ̀ sọ́gbà wà láti ọ̀dọ̀ àlẹ́ mi kọ́mọ̀kọ́mọ́ lọ́wọ́ àdìyẹ tí a lọ́dún gba wà láti ọ̀dọ̀ ọlọ́wọ́n bá rẹ̀. ọlọ́wọ́n bá ní yá ìbádí lọ ọ̀nà àwọ̀dàkùn wà áàfihàn wà ìsáàkùn wà jìnnàkùn kánú àlà àkọ́ ọ̀bì rọ́dùn ìwà ìdèlékùn máa záàdà ذلك في ملكي شيئا يا عبادي لو أن أولكم وآخركم وإنسكم وجنكم كانوا على أفجر قلب رجل منكم ما نقص ذلك من ملكي شيئا ọlọ́ni ẹ̀yẹ rú mi ìbájú ẹ̀jẹ̀ pé alákọ̀ọ́kọ́ nínú ẹ̀dá yín àti ìgbẹ̀yìn yín pátá èyí tó déyàn ni èyí tó jáde lónìí pátápátá yín kánú àlà akọ̀ọ́kọ́ gbèrò dùnú ìwádìí lè ní ìpè. gbogbo wa wá jẹ́ pé olùpáyọ̀ ọlọ́run ọba ni wọ́n tí wọ́n ní ìpáyọ̀ ọlọ́run dáadáa nínú wọn máa dáadáa dáadáa kàfin ló ti jẹ à ìyẹn ò lè jẹ́ kí nǹkan tó lékún nínú ìjọba mi. ọlọ́ni ẹ̀yẹ rú mi ò lọ́wọ́ ẹ̀nà awúwàdà fún wa á ọ̀hún ìbáyé pé ìjọ alákọ̀ọ́kọ́ yìí àti ìgbẹ̀yìn èèyàn nínú yìí àti àjẹ̀lú kánú àlà àfùjáde kọ́ńdé rọ́dún lè lékun tí wọ́n jẹ́ ẹni ibú pátá nínú pátá gbogbo yẹn wá jẹ́ ní ibú mọ́nà kọ̀kọ́ láàyè kàtó lè mú kù ṣe ìhà eléyìí ò lè bí nǹkan kan kù nínú ìjọba mi so wàlọ́ọ̀hún rọ̀lẹ́ ìlú ìkàwé ọlọ́wọ́n ọba ọba ọlọ́rọ̀ ni ọba tí ọ̀fẹ́ yẹ ọlọ́wọ́ bá زعم الذين كفروا أن لن يبعثوا قل بلى وربي لتبعثن ثم لتنبؤن بما عملتم وذلك على الله يسير زعم الذين كفروا أن لا يبعثوا أو تولى كفر صدر وضع وركب kọjá pé àwọn ò ní padà sílé ayé mọ́ ọlọ́run ò ní tọ̀nà dáná lẹ́yìn bàtà wọn bá kú tán. wọ́n sọ fún wọn wọn àlẹ́bí ọlọ́run bá dà wàrọ̀ bì bẹ́ẹ̀ kọ́ o mo fi ọlọ́run wa fúnra làtúbà fún un á gbé yín dìde lẹ́yìn bàtà ẹ bá kú tán á jì yín dìde lẹ́yìn bàtà ẹ bá kú tán fún mẹ́rẹ̀ tó lẹ́bàá ó nàbí máa àmọ́ fún un á sì fún fún yín bí oúnjẹ ẹgbẹ́ ní ayé ṣe. وذلك على الله يسير ṣíṣe bẹ́ẹ̀ ohun tó rọrùn fún ọlọ́wọ́ ọba. àfa onímìíràn náà ó ní ìdá àdàbí na káfàrú bìnnà ìbáfìlà ànáhùn na ìlú kọ̀rọ̀jú ní kòbóòrè ìbá àdàlù. àwọn tí wọ́n yà kékeré sọ́dọ̀ wọ́n rẹ̀ kàn àbí wọ́n kílèm ní kílèm ìrọ́ wípé àwọn òní jáde kó nínú kábàlì wọn lẹ́yìn ìgbà tí wọ́n bá ti kú tán lẹ́yìn ìgbà tí wọ́n bá kú tán tán gbé àwọn ọmọ òsínú kábàlì ọlọ́wọ́ ọmọ òní bá wọn ti lọ. ó ní àwọn àìsàn àti ọ̀sùn sọ fún ọmọ òṣìṣẹ́ bala àwọ̀rọ̀ bíi ìlàkùn tọ́jú bẹ́ẹ̀ kọ́ o mo fi ọlọ́wọ́ bá búra á yín dìde lẹ́yìn kò rẹ̀ fún àkùyára à láti nu kábàlì yìí tẹ́ẹ̀jẹ́ abẹ̀mí báyìí lẹ́jáde inú ẹ̀. fún mọ̀nà tó fọ̀rọ̀ ná bìlẹ́bì amíntùn bìdúmìá a sì fún wa fún inú ìrùn tẹ́ ẹ ṣe nílé ayé dáàlìkà àlọ́mọ́ọ̀lì yẹ̀sí ìrùn káyẹ̀lò ṣíṣe bẹ́ẹ̀ ohun tó rọrùn ní wa. eléyìí òní ọlọ́run ti jákà máa wọn kẹfẹ́ rí fẹ́ẹ́ ronú pé kẹ́yìn bàtà wọn bá ti kú tán ó gbogbo ẹni ọba kú táàbù mọ́lẹ̀ tó jẹrà sínú rẹ̀ kò sí gbèǹde kankan fún wọn. Thank you. so àwọn tẹ̀fẹ̀ rí ètò wọn lérò ní èrò wọn nìyẹn pé táwọn bá ti kú ná ọlọ́run kò ní gbà wọ́n dìde má so ọlọ́run ọjà kan máa wà níbí wípé òun ó gbé wọn dìde òun ó sì ṣe ìṣirò tẹ wọn òun ó sì tẹ wọn lẹ́sàn-án èyí tí ní ayé ṣe irú èròǹgbà wọ̀nyí ọlọ́run bá sọ mú mi pé. أئذا كنا ترابا أئذا كنا ترابا أئنا لفي خلق جديد sẹ́lẹ̀ ìgbà tí a bá ti gbé wa bò mọ́lẹ̀ tá a ti dé yìí tá a ti fi ìyẹ̀fẹ̀ nínú rẹ̀ ṣé wọ́n tún ṣe ìṣẹ̀dá tuntun ní ìfún wa. ọlọ́nà wa ní eléyìí ni èèmọ̀ tí wọ́n sọ tí wọ́n ń ṣe wọ́n lérò pé ọlọ́run ní pé àwọn ìdílé máa wọ́n sọ níbo mi máa yóò fi ilẹ̀ ìgbọ́n máa wáyé àwọn míì eléwọ́n ni ó fi yóò fi ṣe gbogbo tó ti tó ti tó ti jẹrà eléwọ́n ni ó ti sọ di èèyàn tuntun kólbàlá wọ̀rọ̀ bíi làtúbà àkùnrin sọ fún wa ọlọ́wọ́ ọba ọba olùsẹ̀dé ènìyàn mo búra pé yóò gbé yín dìde yóò sì ṣe ìṣirò sẹ́yìn yóò sì sọ ilé san ojú ẹ̀yìn. eléyìí ẹlẹ́ẹ̀kẹta tí ọlọ́run pa òjíṣẹ́ ọlọ́run bá láṣẹ kó búra fún àwọn kẹfẹ́ rí lórí pé kó lè fún wọn lè gbàgbọ́ kó fi wọn lè rò pé bọ́yá eré ni ọ̀rọ̀ náà ọlọ́run ní kí àlẹ́bí ọlọ́run kó dúra kúl bàdà àwòrán fìlú sọ fún wọn wọ òṣìṣẹ́ ọlọ́run pé bẹ́ẹ̀ kọ́ mo fi ọlọ́run bá mi dúra. àwọn ayé ibòmíì tí ọlọ́run ti pa àlẹ́bí muhammad sallallahu alayhi wa sallam láti ẹgbẹ́ tó dúra fáwọn tẹ̀sẹ̀ yìí òun náà ni gbogbo bí tá a bá ní sọ̀rọ̀ nípa ọjọ́ ìgbésí àti àrùn àti ìtẹ̀mí lẹ́yìn ikú ọlọ́ni wẹ̀ẹ́sẹ́mbì wúnaka أحق هو قل إي وربي إنه لحق وما أنتم بمعجزين wọ́n bi ọ́ léèrè pé tó sọ ni ọlọ́run ti bá wọn dìde lẹ́yìn bàtà ọ̀rọ̀ kú tán ó ní ìwà ọ̀sìn sọ fún wọn pé bẹ́ẹ̀ ni mo fi ọlọ́run ọba mi búra ìmùlẹ̀ òun là hàpọ̀ òdodo ni ọlọ́run ọba yóò bẹ̀rẹ̀ dìde wọ́n máa ń tún bí mọ̀ ọ́ dìde nù ẹ̀ẹ̀dì ní jẹ́ ẹni tí ó jọ agbára ọlọ́wọ́ bá lọ ẹ̀ẹ̀dì jọ agbára ọlọ́wọ́ bá lọ ọlọ́run sọ nígbà mi pé wà kọ́ lẹ́lẹ́bí na káfàró láta kí na sáà olùbádà àwọ̀rọ̀ bí nàta ìyá nàkùn àwọn tí wọ́n ya kẹfẹ́ rí wọ́n sọ pé àsáà ìjọ tó ní àṣẹ àlọ́kùnrin gbé bá wa ó sọ àwọ̀rọ̀ bí bẹ́ẹ̀ kọ́ mo fi ọlọ́wọ́ bá mi búra làtà ìyẹn nà ọjọ́ náà bọ̀ wá báyìí. ayé kẹta ọlọ́ni záàmù lẹ́bí na káfàrú ẹ̀là yorùbá kúlbalà wọ̀rọ̀ bí làtúbọ̀ àkúnná kúnmọ̀ látúnà bàwùn nàdùnà àmínsùn wàdáyìíká alàmọ́ ìyẹ̀sì èyí ọmọ akẹ́kọ̀ọ́ nínú ṣúwà yìí. Ibi àwọn kẹfẹ́rí wọ́n rẹ̀ kan pé àwọn ò ní ṣe àwọn wọn lẹ́yìn bàtà àwọn bá wọn ò ní báwọ̀ ṣe sọ fún ẹ pé mo fi ọlọ́wọ́ máa ló búra á gbé yín dìde á sì tún fún yín ní ìwò tẹ ẹni jẹ ṣíṣe bẹ́ẹ̀ ìṣòro ọ̀gbìn fọlọ́wọ́ bá. sọ̀rọ̀ náà tó ní làtúbà àtúnà bìmá àtúnà bìmá àmì tòun àáfò eré ìrò tí ẹgbẹ́ ní ayé ṣe ọlọ́run sọ láyé ìbomi pé wọ́kúnlá ìsáni alìbàmínà òtọ̀ ìrọ̀ òfin ọ̀dọ̀ gbogbo èèyàn pátá láti síra iṣẹ́ rẹ̀ láti ha lọ́rùn tí ó wà lọ́rùn rẹ̀ tí ó máa gbé ká. wọn ló kúrìtù láwùjọ ọmọ ìkẹyà àmàtìkítà àgbàyàn kọ́ òmùmọ̀ ìṣúrọ̀ á sì mú kíra jáde fún un tí ó lọ sí lóòjọ́ lédè àlùfẹ́àmà tóun náà tí ó kà á tí ó mọ̀ pé lóòótọ́ lóòótọ́ gbogbo tó ń tèlé àwọn ọmọ sọ pé ikọ̀ àkìkáàbà ka kíra ṣe rẹ kàfá bí nọ́ọ̀sìkà ni ó máa lé ká àti ìbá wọ́n gan fúnra rẹ o tó ní olùdájọ́ fúnra rẹ lónìí lónìí o ìwọ ọgbọ́n fúnra rẹ ti dájọ́ fún rẹ kíra ṣe rẹ nì wo bó ti rí so eléyìí fi hàn pé kò sí àbáyọ ohun tó rọrùn fún ọlọ́run ọba ni ìrọ̀rùn rẹ̀ ọlọ́run bá fi ìṣára fún wa nínú àkùnrin tó ní وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي انشاها اول مره ó ń ṣe àpèjúwe fún wa ó ti gbàgbé máa ti dáa ó wá sọ pé tani ẹni tí ó gbé egungun tó ti tó ti tó ti jẹrà mọ́lẹ̀ tani ó tún ti gbé dìde tí ọkọ̀ léèyàn ọlọ́run sọ pé ó sọ fún ọ yòó ní alẹ́ rí àṣà àwọn bọ̀bọ̀ ọlọ́run ọba tó gbé dìde tẹ́lẹ̀ òun náà ni ó ti pàpà ìgbé dìde tó eléyìí ẹ̀rí tó hàn ní pé ọjọ́ tó gbé ní àìsíámà kò sí iye méjì lọ ẹ̀. máa kọ́ kùkún wàlẹ̀ àbá kùkún ìlà kànáfẹ́ wọn àtìgbà. ọlọ́run ìṣẹ̀dá yín àti ìgbẹ́yìn dìde kò sí nǹkan kan tó nira gẹ́gẹ́ bí ìṣẹ̀dá ẹ̀mí ẹ̀yọ̀ kan ni. gbogbo yín ìṣẹ̀dá yín àti gbígbé yín dìde lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá kú tán kì tó lè akọ́lọ̀ ọ̀la gẹ́gẹ́ bí ìṣẹ̀dá ẹ̀mí kàní péré lọ́dọ̀ lọ. وهو الذي يبدأ الخلق ثم يعيده وهو أهون عليه òní ẹ ọdún orí ọlọ́run ọba tó ṣe tó ṣe ìṣẹ̀dá láti bẹ̀rẹ̀ òun náà sì ni ó tún ìṣẹ̀dá náà ṣe olóṣèlú ọ̀rọ̀ fọlọ́ọ̀nù tó eré ni ẹ̀rí nípa àtọ̀hìn àti àlùbúwà ẹ̀rí lórí ìjẹ́ ọ̀kan tuntun ọlọ́run ọba àti ẹ̀rí lórí òjíṣẹ́ àlẹ́bí muhammed sọlọ́lá ọ̀hún ọ̀sẹ́lẹ̀ tí àwọn kẹfẹ́rí tí wọ́n pọ̀ tó rọ̀ lọ. ọlọ́ni sàá nínú bí láì wọ̀rọ̀ tó lé. فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا والله بما تعملون خبير torí di èyí ẹ gbàgbọ́ pẹ̀lú ọlọ́run ọba ẹ sì gba òṣìṣẹ́ rẹ̀ náà gbọ́ ẹ gba ìmọ́lẹ̀ tó mú wá látọ̀dọ̀ ọlọ́run ọba fún yín ẹ gbàgbọ́ torí pé ọlọ́run ọba ó mọ gbogbo tẹ̀sí ní jẹ́ yóò sì ṣe ni ó kùn yín ní ọmọ tẹ́ ṣe kíkẹ́ ní ọjọ́ ilé ayé. afa onímọ̀ yẹn sara ó ní fàámìnú mi láì wà sóòlù yìí ayé wọn mùsùlùmí ẹgbẹ́ ọlọ́run ọba gbọ́ àti òjíṣẹ́ rẹ̀ ẹ̀yin mùsùlùmí ẹ̀yin ọ̀tẹ́bọ́ واهتدوا بالقرآن الذي أنزله على رسوله أفي قرآني تعصق على فوز كارم أفي سيمنايين wàlláhu bímọ táwọn àlùdà kọ̀bíir ọlọ́run máa ń tẹ́ ìṣe níṣẹ́ yóò ti fún yín ní ìròyìn rẹ̀ láyé pa àlẹ́ ìṣe yìí ní àmàlì fún wá àkọ́wálì kò sí tó pamọ́ nínú iṣẹ́ yín àti iṣẹ́ nǹkan àti iṣẹ́ ìṣe wọ́n wọ̀ mọ̀gàdí fún àlẹ́ yóò máa ṣe yára ọlọ́run bá yóò ṣe ẹ̀sán bẹ́ẹ̀ ìṣe níṣẹ́ ní ìgbọ́gbẹ́ mi wọn. ọlọ́ni fàámìnú bìlá ìwà òfúrú yìí wọn lórí lẹ́bi àìsàn ìwọ̀n ẹ gbàgbọ́ pẹ̀lú ọlọ́mọba àti òṣìṣẹ́ rẹ̀ àti ìmọ́lẹ̀ kan sọ̀kalẹ̀ ohun tá a gbà lérò pẹ̀lú ìmọ́lẹ̀ ń bí wọn ni alukur'an ìkẹrì ọlọ́wọ́ pè ní ìmọ́lẹ̀ lẹ́yìn náà wò káàkiri kòtòlùmọ́ àti ìjà torí pé òun ló ń jẹ́ kí a máa òkùnkùn àìmọ̀kan wàṣák àti iyèméjì wàṣírk àtẹ́bọ̀sí wọn nìfà àti mọ̀nàfìkì ó ní ìmọ̀lẹ̀ tó ń tẹ̀mọ́lẹ̀ tó jẹ́ ká mọ̀ gbogbo yìí. gẹ́gẹ́ bọ́lá ti sọ́mù mi wọ́n kàdá níta ọ̀rọ̀ ẹ̀yìn náà ìrẹ́ta wọ́n hàn ní àmì náà. ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا بعدنا لا سواه هو النبي محمد صلى الله عليه وسلم ليه تجيبين أو ما بكون توما يمشي أو ما تلت أو ما تبدأ ترى أو ما تبدأ إيماني سوى دكاتو سواه هو ṣùgbọ́n wáyé tá a ti fún ọ ọlọ́run tí ń fi ẹni ó bá wù mọ́lẹ̀ tí ń fi mọ́nà nínú àwọn ẹrù rẹ̀. tó níbí ó fi hàn pé ìta kò ní mọ́lẹ̀ bí alukóhánù kẹ́yìn. tó ẹ̀yin ọ̀tẹ́bọ́ tẹ́ ẹ bá mọ ohun tí a mẹ́nu bà fún yín fọ́tùkù ìlà orí bẹ́ẹ̀ ẹ fi àgbẹ̀wò mọ́rí sílẹ̀ wà á mìíràn bìlà ẹ sì gba ọlọ́run ọba gbọ́ wọ́rọ̀ sóòlù àti òṣìṣẹ́ rẹ̀ ìmọ̀nà àkọ́ ìgbàgbọ́ tó péye ìgbàgbọ́ òdodo ìgbàgbọ́ òdodo ní ẹgbàá bọ́ wà á mìíràn àìjàmbìlì kọ̀ọ̀án kẹ́ẹ̀sì tó gba kọ̀ọ̀án náà gbọ́ alẹ́ bí àǹzàlnáwó àlà àbùnà èyí tá a kọ̀ kalẹ̀ fún ẹrú wa. ورسولنا سيدنا محمد صلى الله عليه وسلم ليكون هذا القرآن معجزة ناطقة بصرحه كل جبه قرآنه معجزة وانصر قلوب دونه لينا ọlọ́run wa jẹ́rù àwọn ó ṣe ìkìlọ̀ fún wa pé wàláwù bí máa ṣe àmàlú náà ọ̀gbìn ọlọ́run máa òǹtẹ̀ ìṣèlú jẹ́ yóò sì fún ilé ìwò ìfẹ́ ìṣe. والله تعالى مطلع اطلاعا تاما على كل تصرفاته ọlọ́wọ́ bá orí gbogbo tẹ́ǹtì ó sì mọ ìmọ̀ tó péye gbogbo fẹ́ máa lọ máa bọ ní gbogbo ẹ̀ pátá lọ́wọ́ bá mà padà àlẹ́ àmọ́ nìkan iṣẹ́ yìí ọ̀pá mọ́ fún un wọ́n fẹ́ yọ̀ àfihàn fún àlàmọ́ kásàbá àìsí fún من خير أو استقم من شر yóò ti sọ yín lẹ́sàn gbogbo tí ẹ ṣe tàbí ọwọ́ yín ní oore àbí aburú gbogbo ẹ̀ pátá lọ́wọ́ sọ yín lẹ́sàn rẹ̀. wàtàyà náà kò lò káyìrà ní amẹ́ríkò ọlọ́wọ́ bá yóò ṣe ní ẹni tí ó máa ṣe rere tẹ́ ẹ bá gbàgbọ́ wàtàyà yóò ṣe rọ́pà kùlùkùn náà ń bàkí tó àlàkùtù ọlọ́wọ́ bá yóò fi àwọn tí wọ́n kọ̀ tí wọ́n gbàgbọ́ tó wà lórí ìfẹ́ ní wọn ọlọ́wọ́ fi ti lò ná fara ìgbóhu wàhọ́ fún ìṣẹ̀lẹ̀ ìdá ẹ̀kọ́ rẹ̀ torí ìdí èyí ẹgbẹ̀rún ọlọ́wọ́ ẹ̀páyà rẹ̀ ẹ̀sìn páyà ìjìyà rẹ̀ tó gbé kókó. ó dàbí ẹni pé orí ilé láti dúró torí àdéhùn náà ni pé a máa dúró lórí eleven thirty so tí a bá wá ní ìbéèrè sábẹ́rẹ́ èyí tá a ṣe tó ṣe déédéé ọlọ́run tó fún wa ní ládàá èyí tí a ṣe a ti ṣe ọlọ́run kò borí ẹ̀sìn wa. والسلام عليكم